ẹ kú dédé àsìkò yìí àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ́yín ká tó mú ìròyìn àgbáyé wá sí etí ìgbọ́yín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè nàìjíríà ló ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ pé òun kò tọrọ iṣẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀ nàìjíríà o olúwo ti ìlú ìwó ló ti bu ẹnu àtẹ́ lu ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà látàrí bó ṣe ṣe àwọn bàbí ọmọ ológun ikọ̀ àwọn ọmọ ológun orílẹ̀‐èdè nàìjíríà ló ti dóòlà ẹ̀mí àwọn ènìyàn lọ́wọ́ àwọn ajínigbé ọkọ̀ akẹ́rù ọkọ̀ akẹ́rù kan ni ó ti ṣubú lé ọkọ̀ akẹ́rù kan tó sì la ẹ̀mí àwọn ènìyàn lọ ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Sierra Leone ló ti sọ ọ́ di mímọ̀ wípé orílẹ̀-èdè United States. ni wọ́n ti kàn án nípa fún òun láti dá sí ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé lórílẹ̀‐èdè rẹ̀ lákòótán ìròyìn eré ìdárayá àwọn abẹ̀ṣẹ́kù bí òjò mẹ́ta láti orílẹ̀-èdè nàìjíríà ló ti pèrègede fún ìdíje olympic games tí yóò máa wáyé lórílẹ̀-èdè france ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́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 ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè nàìjíríà olúṣẹ́gun ọbásanjọ́ ló ti tako ìròyìn ẹlẹ́jẹ̀ pé òun ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu ní ìlú abẹ́òkúta lọ́jọ́bọ̀ níbàámu fọ́rọ̀ kan tó gba orí ẹ̀rọ ayélujára kan pé àwọn méjèèjì náà ni wọ́n ṣe ìpàdé pọ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí ti aláké ti ilẹ̀ ẹ̀gbá ọba adédọ̀tún gbádébọ̀ àti pé ààrẹ tinubu ni òun ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹni tí ó sì ṣe ìlérí iṣẹ́ fún òun Ọbásanjọ́ ẹni tó tako ìròyìn ẹlẹ́jẹ̀ náà lọ́jọ́ àbámẹ́ta òní nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ olùrànlọ́wọ́ rẹ̀ nípa ti ìgbóhùnsí afẹ́fẹ́ Kẹ́hìndé Akínyẹmí pé àwọn fọ́rọ́ wọ̀nyí náà ló ti jẹ́ ibi tí òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàdé lásìkò tí òun ṣe àbẹ̀wò sí gómìnà àná ti ìpínlẹ̀ Èkó ṣáájú ètò ìdìbò tó ti wáyé kọjá lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọdún yìí bákan náà ni àtẹ̀jáde náà ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ pé òun kò wá iṣẹ́ lọ́sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sọ di mímọ̀ sí iwájú wípé ẹnikẹ́ni tí ó bá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kí wọ́n jìnnà sí òun Ọbásanjọ́ lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bákan náà ló ká ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ wípé òun kò ṣiṣẹ́ fún ẹnikẹ́ni lórílẹ̀‐èdè Nàìjíríà olúwo ti ìlú ìwò ọba abdulrasheed akànbí ló ti fi ọjọ́ òní bu ẹnu àtẹ́ lu ìwà tí ẹni tó ti jẹ́ ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè nàìjíríà ààrẹ ọbásanjọ́ olúṣẹ́gun ọbásanjọ́ lórí hùwà bó ṣe hùwà àwọn ọba níbi ìpàdé kan tí wọ́n ṣe àfilọ́lẹ̀ àkànṣe iṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìlú ìsẹ́yìn níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé kí àwọn ọba yìí kí wọ́n máa dúró láti máa kí gómìnà ṣèyí mákindé níbi ètò ìfilọ́lẹ̀ àkànṣe iṣẹ́ kan ní ìlú ìsẹ́yìn ìpínlẹ̀ ọ̀yọ́ ìwà náà ló jẹ́ irúfẹ́ ìwà tó ti tàpá sí àwọn fọ́nrán èyí tó ti gba orí ayélujára kan ọba àkànbí nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ìròyìn rẹ̀ ali Ibrahim ló ti bu ẹnu àtẹ́ lórúfẹ́ ìwà náà nígbà tí ó pè fún àforíjì láti ọwọ́ Ọbásanjọ́ sí àwọn ọba ní ilẹ̀ Yorùbá torí kò yẹ kí a máa ṣe àwọn ọba wa bí àwọn ọmọ ológun bákan náà ni Olúwo di ẹ̀rù ẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà lórí àwọn ọba tí wọ́n tẹ̀lé àṣẹ ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ níbi ayẹyẹ náà bákan náà ni àpapọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ọmọ Oòduà ti fún Ọbásanjọ́ n ní ìgbédeke ọjọ́ mẹ́ta láti tẹ́ pẹpẹ àforíjì fún ìfẹ́ ìwà èyí tí ó rawọ́lé yìí. àwọn ikọ̀ ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti dóòlà ẹ̀mí àwọn ènìyàn tó tó mẹ́tàdínlógún lọ́wọ́ àwọn ajínigbé nígbà tí wọ́n tún ṣe ìràpadà àwọn nǹkan mìíràn pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ amúṣẹ́ṣe lápá àríwá gúúsù andarindaji ìgbésẹ̀ tí olórí andarindaji fi léde nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí wọn Yahaya Ibrahim lọ́jọ́ ẹtì Friday pé ìgbésẹ̀ náà ló lọ ní ìbámu àṣeyọrí pẹ̀lú ti àwọn ikọ̀ ọmọ o ológun orílẹ̀-èdè nàìjíríà níbàámu bí wọ́n ṣe dóòlà àwọn ènìyàn lọ́wọ́ àwọn ajínigbé wọ̀nyí lásìkò tí àwọn ènìyàn yìí tí wọ́n lọ síbi kan nínú ìrìn àjò wọn bákan náà ni àwọn ṣe ìràpadà ọkọ̀ ìrànlọ́wọ́ oúnjẹ fún wọn ní ìjọba ìbílẹ̀ ṣínkáfí ọ̀gá àgbà fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ ẹ̀ka ti ikọ̀ ológun eight division major general ẹni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Godwin Mopti ẹni tí ó gbé oríyìn fún àwọn ọmọ ológun látàrí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe pẹ̀lú ìgbìyànjú wọn bákan náà ló rọ àwọn ará ìlú láti máa ṣe láti má ṣe dẹsẹ̀ dúró kí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú ojúlówó ìròyìn fún iléeṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà ànírìn lọ́jọ́ tí ebi ń bá pọ̀nà ló dífá fún ọkọ̀ akẹ́rù kọ̀ńténà bó ṣe ṣubú lé orí ọkọ̀ akérò tó ń lọ sí onitsha ọkọ̀ tó kú fún èrò ọkọ̀ méjìdínlógún ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ojú ọ̀nà márosẹ̀ akwa sí onitsha ìpínlẹ̀ anambra bákan náà ni ọ̀pọ̀ ènìyàn lọ́gbà ẹ̀mí mì níbi ìṣẹ̀lẹ̀ náà nígbà tí ènìyàn mẹ́ta farapa àti pé obìnrin mẹ́ta ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ sí ọ̀run àrèmábọ̀ ìròyìn sọ di mímọ̀ pé ìjàpá ọkọ̀ náà ló lọ́wọ́ ọkọ̀ méjì nínú àwọn ọkọ̀ tí wọ́n lọ sí ìlú Onitsha àti ìlú Akwa kí wọ́n tó fi orí sọra wọn ní ìkóríta kan báyìí ni ọ̀kan lára wọn ṣe ṣubú ìyẹn ọkọ̀ kọ̀ńténà ṣe ṣubú sórí ọkọ̀ akérò kan èyí tí ó fi ṣubú lù mọ́lẹ̀ tó fi pa ọ̀pọ̀ ènìyàn tó tó márùn-ún tí àwọn tó kù sì fi ara pa ẹ̀ṣọ́ ojú pópó FRSA Adéoyè ìrẹ̀lẹ̀ wùyí ló ti sọ di mímọ̀ nígbà tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé èyí tí ó ṣe ojú àwọn ènìyàn níbi ìṣẹ̀lẹ̀ náà lòun lè sọ di mímọ̀ wípé lótìtọ́ àti lódodo ni irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà ló wáyé àti wípé ọ̀nà tí kò dáa ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà bákan náà ló rọ àwọn awakọ̀ láti máa ṣọ́ra ṣe lójú ọ̀nà wọ̀nyí ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Sierra Leone Julius Madam Bio ló ti fi ọjọ́ ẹtì Friday náà ìka ẹ̀sùn sí orílẹ̀-èdè United States pé wọ́n kàn án nípa fún òun láti dá sí ọ̀rọ̀ ètò ìdìbò ìlú rẹ̀ tó wáyé lọ́jọ́ kẹrìnlélógún oṣù kẹfà ààrẹ Julius Madam Bio ló mẹ́nuba ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ kan ní ilé ẹ̀kọ́ gíga ìlú Amẹ́ríkà tó wà ní Washington lọ́jọ́ ẹtì friday àná nígbà tó sọ ọ́ di mímọ̀ wípé àjọ elétò ìdìbò orílẹ̀-èdè rẹ̀ ECSL ló ti ṣe ojúṣe wọn nípa ti ètò ìdìbò náà kí wọ́n tó máa kàn án nípa fún òun láti gbé igi dínà èsì ètò ìdìbò náà ní ọ̀nà àìtọ́ láti ọwọ́ orílẹ̀-èdè US torí náà ní báyìí òun kò mọ ibi tí òun fẹ́ bì sí lórí ọ̀rọ̀ náà bí ẹni ọdún mọ́kàndínlọ́gọ́ta ni ó sọ ọ́ di mímọ̀ náà sí iwájú wípé òun ni àwọn èèyàn ti dìbò yàn lẹ́ẹ̀kan ṣe lórílẹ̀‐èdè Sierra Leone pẹ̀lú ìbò tó pọ̀ tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ olùdíje látinú ẹgbẹ́ òṣèlú alátakò tí ń bu ẹnu àtẹ́lu òun tó fi mọ́ àwọn amòye tí wọ́n rán wá láti ilẹ̀ òkèrè lákòótán ìròyìn eré ìdárayá àwọn abẹ̀ṣẹ́kù bí òjò mẹ́ta láti orílẹ̀-èdè nàìjíríà ló ti pèrègede fún ìdíje olympic games ti ọdún 2024 tó fẹ́ wáyé ní ìlú paris lórílẹ̀-èdè france lẹ́yìn tí wọ́n jáwé olúborí ní ìpele àṣekẹ́gbà kùmẹ́sẹ̀yọ ti ilẹ̀ adúláwọ̀ tó wáyé ní ìlú dakar orílẹ̀-èdè senegal lọ́jọ́ ẹtì friday àná àwọn abẹ̀ṣẹ́kù bí òjò mẹ́sàn-án ni wọ́n lọ sí ìlú dakar láti lọ ṣojú fún orílẹ̀-èdè nàìjíríà níbi ìdíje kòmẹ́sẹ̀yọ níbẹ̀ ni àwọn mẹ́ta ti gba àmì ẹ̀yẹ wúrà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n fi àgbà han àwọn akẹgbẹ́ wọn cynthia ogunṣemilóore joshua ọmọlé àti adam ọláore ni wọ́n yanyan sí ìpele tó kàn láti lọ ṣojú fún orílẹ̀-èdè nàìjíríà ní ìlú paris orílẹ̀-èdè france lórúkọ orílẹ̀-èdè nàìjíríà níbi ìdíje olympic games lágbo àwọn ẹlẹ́sẹ̀ kíkàn lọ́dún tó ń bọ̀ bákan náà ní orílẹ̀-èdè Senegal ni wọ́n ti mú àmì ẹ̀yẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà omi gbóná kì í pẹ́ lẹ́nu bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ló ti ṣe àfọ̀mọ́ ìròyìn pé òun kò bẹ̀bẹ̀ fún iṣẹ́ lọ́dọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu olú ìwò tìlú ìwò ló ti bu ẹnu àtẹ́ lu ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ọ̀básọjọ́ látàrí bó ṣe ṣe àwọn ọba bíi ọmọ ológun àwọn ikọ̀ ọmọ ológun lórílẹ̀-èdè nàìjíríà láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn lọ́wọ́ àwọn ajínigbé ọkọ̀ kọ̀ńténà kan tó ń kó ẹrù lọ sí ìlú Onitsha ni ó ti wó lu ọkọ̀ akérò kan èyí tó la ẹ̀mí ọ̀pọ̀ ènìyàn lọ lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Sierra Leone ló ti sọ ọ́ di mímọ̀ wípé orílẹ̀-èdè United States ni wọ́n ti kàn án nípa fún òun láti dá sí ọ̀rọ̀ ètò ìdìbò orílẹ̀-èdè rẹ̀ lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá àwọn agbábọ́ọ̀lù abẹ̀ṣẹ́kù bí òjò mẹ́ta láti orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti yanyan láti lọ ṣojú orílẹ̀-èdè nàìjíríà ní ìlú france ní ibi ìdíje olympics lágbo ti àwọn abẹ̀ṣẹ́kù bí òjò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 Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé wá sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa láwọn máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá ọ a kó ìsinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ irú rẹ̀ láṣẹ lókè rùpẹ̀.